الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدبر الله سبحانه وتعالى tó yọ̀nda fún èmi àti ẹ̀yin láti kí ìrun tààrọ̀ yìí ta ń pè ní sọ́látù sóbọ̀ tó tún jẹ́ sọ́látù fàjìrì àtàwọn orúkọ mẹ́rin súnnà abẹ́ Allah subhanahu wa ta'ala kó gbà ní ọ̀rọ̀ tí a ń bá bọ̀ lérí ọ̀rọ̀ tí ọlọ́run ọba alékè sọ nù kùránì pé yá ayyuhalladhina amanu taqullaha wabtagu ilayhil wasila ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ ọlọ́run yàtọ̀ sí àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe lọ́ràn àyàn léyìn lórí bí ìran ọ̀ràn àyàn márùn-ún ẹ tó àwọn tẹ́ẹ̀fì súnmọ́ lọ. àwa sọ pé èyí tó dáa jù nínú ta lè fi súnmọ́ lọ ni èyí tí a rí náà sùn ìyẹn ni pé a rí ìkà nínú ọ̀rọ̀ ọlọ́run tí í ṣe Kùránì tàbá rí inú súnmọ́ ànúdùwà Muhammad ìtawà fi bẹ̀rẹ̀ òní ìrun òru ká máa jíyàn náfílà lóru ọ̀nà kan gbòógì tí a lè fi súnmọ́ lọ́nà a ti sọ àwọn ọlá àbí díẹ̀ nínú àwọn ọlá àti àjùlọ èyí tó ń bẹ nínú ká máa jíyàn náfílà lóru àwọn tábáwá jí náfílà mélòó láàmà èèyàn ليس له عدد محدد يجب الالتزام به kò sí òǹkà nọ́fílà kan ta ṣàdáyàn rí ẹ̀ tó dọ̀ràn yan dandan gbọ̀n fún ẹ tó wá fẹ́ yan tààjù pé kó máa kí balílẹ̀ amúrù fi ìsáà fọ́kọ̀dìdẹ́lẹ̀ ti súnà rẹ̀ dàrí ìgbàláyé wà fún wa láti yànnà sílà yìí tó bá rọ̀ wá lọ́rùn gẹ́bí súnà ṣe sọ alákọ̀ọ́kọ́ àkọlù adáde rọ̀ká àti tààjù iye náfílà tó kéré jù tẹ́ẹ̀ lè jíyàn lóòrù wà gbogbo èèyàn náfílà tààjù ju rákà méjì nítorí ọ̀rọ̀ tí ànádùwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ́nà sọ́yìn muslim pé idha qama ahadukum mina al-layli fàlìyàftákì sọ́láta obìnraka àti ìrìn kọfìfàtẹ́yìn ẹnikẹ́ni nínú yín tó bá jí lóru tó fẹ́ yànná sílá kó bẹ̀rẹ̀ ìrun tó fẹ́ kí lóru náà pẹ̀lú rákà méjì tó fúyẹ́ rákà fúfúyẹ́ méjì ní pé àwọn tó máa kà ń bẹ̀ ò ní gùn ẹlẹ́ẹ̀kejì adadi rọ̀kà àti tààjùd ìyẹn ni náfìlà iye rákà tó kéré jù ní mélòó méjì èyí tó wá pọ̀ jù ọ̀rọ̀ méjì ni torí pé kò rílẹ̀ látọ̀dọ̀ wa tí ànábì sọ pé ẹ ò gbọ́dọ̀ kí ju iye báyìí lọ lóòrù ànábì ò sọ àbí kò rin ilẹ̀ dọ́dọ̀ ànábì bẹ́ẹ̀ kò lálàáfíà bal kọl sọ ní pé sọlátù léìlì masna masna ìrun òru tàǹjíyàn náfìlà méjì méjì láàmà kí o tàbákí tàbá tó kí méjì á sàlámà ànábì wá ní fa'ida khashiya ahadukum as-subha sọ́lá rọ̀kà àtàn wà hídàtàn tó tèrọ láhùmà kọ́dì sọ́lá. Ànábì tẹ́ bá ń kí méjì méjì méjì yẹn lọ, tó wá páyà bí tó wù pé ah, alfájà rí ti fẹ́ yọ kó wá kí ẹyọ kan sí

táwà kí ẹ̀yìn ọ̀kan lè lórí olùgbé àkọ́kọ́ èyí tó kéré jù ní ìrìnàbílà mélòó méjì mélòó ló pọ̀ jù ta lè kí ànábì ò sọ fún wa àgbọ́ lẹ́nu ànábì kò sẹ́rì fánàbí sọ pé ẹ gbọ́dọ̀ fi jù lé báyìí lọ ẹlẹ́ẹ̀kẹta hajji ìnàbí yìí sọ̀nàlá ìlọ́sọ̀lá ó dá sánàbí kìí yan nábílà lóru ni jẹ́ ọlágan ní suratul Muzammil ọlọ́ni ya ayyuhal Muzammil qumil layla illa qalila nisfahu aw inqus minhu qalila aw zid alayhi wa rattilil qur'ana tartila ọlọ́ni àsìkò lọ́lọ́run sọ fún nínú àyà kò sọ iye òǹkà náfílà wákàtí yìí ọlọ́run yá yọ́lùmù gbàmìlì ìrẹ́ tó ń sọ wípé daṣọ bò ní yẹ ọ̀rọ̀ kan ló fàyín tàbí máa ń gbọ́ tẹ́lẹ̀ kúmìlèìlà dìde lóru kúmìlèìlà ìrìlá kọ̀lìlà àsìkò díẹ̀ ní kó lò láti fi sùn ṣètò ní fi sùn ló pọ̀ jù nípa ó lè lo ìlàjì òru kó fi dìde awinkus minhu kọlila tàbí ìlàjì òru yẹn ó lè dínkù díẹ̀ níbẹ̀ kó mọ́ pé ìlàjì òru ọ̀gbídà ààlẹ́ yìí tàbí kó tún jẹ́ kó ju ìlàjì òru lọ tó fi dìde kírun wàrọ́ pílìlì kùrọ̀ ààrin tààrùn tìlà tó bá fẹ́ mọ́ yanábílà bá ń sọ yìí tó fẹ́ mọ́ ké kùránì bẹ̀ àìsáré ké kùránì bí àwọn tí wọ́n ké kùránì ìgbòho lóde afẹ́sọ́ dídí kùránì kankalẹ̀ wọ́n á pín ká jísù jísù láàrin lẹ́ wọ̀rọ̀tìlì lè kùránì máa ké kùránì pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ̀lé tẹ̀lé ra wọn رفيق الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين تبيه إذا جاء ترقوا في أدين فوني أما أحكامه ìfẹ́n tó ń ka kùránì lójú tó lè fún àwọn àyà kùránì àti àràtì tó wà ń bẹ̀ tó lè fún wọn ní ẹ̀tọ́ wọn láyé tàbí tajúìdì náà nìyẹn kò fún àwọn áràbí tó wà nínú gbólóhùn kọ̀ọ̀kan tó ń kà ní kúrà ní ẹ̀tọ́ ẹ̀ fún àpẹẹrẹ tí ẹ bá ní ìbájá mẹ́kúrò láì ìkàkùkà lókà ìbájá mẹ́kúrò láì torí pé já àyẹn tó bá fà kò bá ń tọ́lọ̀ ń sọ mu ìbá já ní kéèyàn fa já àyẹn kì ṣe pé tó bá wò ní ṣùgbọ́n irú iná àpọ̀ ìnà tó wá ní iná àpọ̀ ìnà ó wọlé ṣùgbọ́n ó tún bẹnu ẹ̀tọ́ ìpínpín iná àpọ̀ ìnà ṣé wọ́n tó fẹ́ ka kùránì tẹ́ pé ẹgbẹ́ tó 5 minutes ẹgbẹ́ fi sọ kùránì kalẹ̀ ẹ̀yìn tẹ́ gbókù like that ọlọ́wà ń sọ bọ́nà bí jẹ́ pé ó sọ àsìkò yẹn àbí ẹwà lọ wò parí ní ọwọ́ parí súra yìí súra tó mùsà ní ọlọ́wà ní inna rabbaka ya'lamu annaka taqumu adna min thuluthayi al-layli wa nisfahu wa thuluthahu wa ta'ifatun min alladhina ma'ak alima nínú alukur'an ọlọ́ni alima ọlọ́ni iná rọ̀bákà dádájú olúwa rẹ̀ ya ẹ̀lámù olúwa rẹ̀ ànábì ó mọ̀ ànàkà pé dádájú rẹ̀ ànábì takúùmù òun máa ń dìde lóru láti yanáfílà adéná ni tó lè sá ilé yìí ní tó kéré sí túlù sá ilé ìdá méjì nínú mẹ́ta sábà pín òru mẹ́ta méjì nínú ẹ̀ two thirds òun ni sùúrù sáà ìdá méjì nínú mẹ́ta wà ní ìpàú àbí ìlàjì ẹ̀ nígbà míì àti ìlàjì ẹ̀ wàtọ̀ ìfà tó mínà lárí náà máa àkàtì ìwọ nìkan kọ́ àti àwọn ikọ̀ kan náà ní ti ń bẹ pẹ̀lú ẹ̀ ọlọ́ni àlímà òun ọlọ́run mọ̀ pé Allah tó sóò àsìkò tẹ́ẹ̀fẹ́ bí ẹnẹ́bìlà rẹ̀ tó bẹ̀ láti ṣọ kí ni túnmọ̀ ọ̀rọ̀ yẹn ṣẹ̀fẹ́ àṣẹ tó lọ ń pa lókè ní níbẹ̀rẹ̀ súra rẹ̀ ní pé kúmi lẹ́yìnlá ilá kọ̀lílà ní sfa'ù ìlàjì òru awin kus nínú kọ̀lí àdíkò dídí ẹkùn ó dá a ní longer day shorter night òru ti ti gòjú òru a ní longer night shorter day òru lọ another mọ́ mo wà ń lé mo kàn déédéé gbọ́ seven something ojú sì kódà sí ìbá ẹgbẹ́ yẹn lọ wo ibi tó rùn sí ń wọ̀ gangan tí ọba ṣọ́ra èyàn sọ pé àsìkò mọ́gírídì òsì ìpè torí ìmọ́lẹ̀ yẹn kọjá bẹ́ẹ̀ even at seven fifteen lánàá èyàn tó bá jù àná níta tí ó yóò mọ́gírídì òun lóòkè lọ́nà pọ̀ èyàn nífẹ̀ẹ́ mọ̀ tó ti tó tó bá lọ ṣe calculation pé ó ìlàjì òru kásọ wípé ìlàjì ẹ̀rí fún ìmú kan mo wá rí àpẹẹrẹ aago kan ní. báwọn ọjọ́ yẹn ṣe wá ń sún ṣáà pé kì í ṣe pé yóò kàn déédé sún níjọ́ kan ó máa ń sún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni tó bá dọ̀tún la ṣe aago kan exactly ni àbí yóò di ilé aago kan ó lè ṣẹ́jú kan àbí yóò di ìṣẹ́jú kan ọlọ́ni aláàtúnṣù kìí ṣe tó rọrùn fún yín láti ṣe bàbá àbà ẹ̀ṣẹ̀ náà ni ṣùgbọ́n ọlọ́run sàmójú kò ṣùgbọ́n àsìkò òru yẹn ìlóòdìdì yóò mọ̀ yẹn náà fílà so èyí tó pọ̀ jù sọ ọlọ́run sọ ojú mo kàn fẹ́ fàyọ́ mẹ́rin pé iná fílà aráka mélòó ló wà á yàn kò sọ fún àdẹ́bì náà kò sọ yé bá yàn tó pọ̀ jù fún wa ṣùgbọ́n sọ pé sọ láti lè rí mẹ́sàn méjì méjì ṣùgbọ́n kí wá ní ìṣesí ànábì gangan gangan gangan fábátà ni umul mu'minin àìṣàtà radiyallahu ta'ala anha binti Abi Bakr àìṣàtà fábátà ni umul mu'minin àìṣàtà binti Abi Bakr radiyallahu ta'ala anhuma ọlọ́run ọba àbí orin ilẹ̀ látọ̀dọ̀ yàwó àìṣà radiyallahu ta'ala anha àná àkọ́ọ̀lẹ̀ àmọ́ ó sọ báyìí pé máa ká náà Rasulullahi sallallahu alaihi wasallam yazidu fi Ramadan wala fi ghairihi ala ihda ashra rak'ah tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ìrun òru ànábì tó ń bá gbé tó jọkọ̀ òun òru tó ń kí ni ìran iran tó ń kí tàbá kà ní ení èjì ẹ̀ta ẹ̀rí kìí kọjá mélòó mọ́kànlá ọ̀rọ̀ rẹ̀ ní Bukhari àti Muslim nínú ríwáyà míì ó ní káánà yusalli sàlátà ní fún ẹni tí kò bá lẹ́kọ̀ọ́ nípa hadith hmm? nípa súnmọ̀ yóò ọ̀rọ̀ yẹn ti takora wọn tó sọ pé mọ́kànlá ń bẹ̀yìn ó ní mẹ́tàlá ń gbé yẹn ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò lẹ́kọ̀ọ́ nípa súnà ẹ̀kọ́ kan tó dá dúró ni gàbádáyá ó dàbí bí àrúgbà gàbádáyá yẹn tí ò bá lò bí mo dáyá bí mo gbọ́ mbẹ̀yìn ló jẹ́ kí n wò bẹ́ẹ̀ dáyá bí ó kù gàbádáyá ẹ̀kọ́ kan ni tó dá dúró fún rẹ̀ ní ẹ̀kọ́ àdìs mo ti máa ń ṣàlàyé díẹ̀ díẹ̀ níbí òun náà ló dé aswab òun náà ló le jù nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ ní ẹ̀sùn òun ló jẹ́ pé àwọn aládìsí náà ó sì pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú kámúlẹ̀ Yorùbá yìí èyí tó pọ̀ jù nínú ìlú làmì rẹ̀ tó nínú pàdé sílẹ̀ rárá ìgbọ́n tó máa ń sọ̀rọ̀ kí ẹjẹ́ ráwọn èèyàn tó lọ sánẹ́bì tó jáde àwọn èèyàn tó pọ̀ ẹ̀rọ ń sọ̀rọ̀ kùránì ẹ̀ráwọn èèyàn ẹ̀ráwọn tó wá kùránì ẹ̀ráwọn wọ́n bá ní ìmọ̀ hadith odidi ìlú àmì rẹ̀ òun náà ló sì fẹ́ jẹ́ kọ́rọ̀ èsùn yẹn ó fẹ́ dàrú lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ irú ilé ní ìsìn ó mọ kí ó wà lọ ń kàdí ìyàwó ìjà pé kìí kọjá mọ́kànlá nígbò míì ó tún ní mẹ́tàlá tí ó ṣe tí kò lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ tọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ ti ní táwọn àfáà máa ń ṣe ọ̀kan nínú ọ̀rọ̀ méjèèjì yẹn á kò pọ̀ ó ń ṣẹlẹ̀ sáwà náà nígbì tí ayé wa o dáadáa ó ní pé ànábì kìí kọjá aráka mọ́kànlá tó sọ yẹn òdodo ni ṣùgbọ́n ẹ má gbàgbé tánàbì sọ lókè tí mo ti kà fún wa tẹ bá jí lóòrù láti yàn náfílà ẹ bẹ̀rẹ̀ náfílà tẹ́fẹ́ yàn pẹ̀lú rákà méjì fún fúyẹ́ rákà méjì tó ṣe gíní tó fúyẹ́ rákà méjì tó fúyẹ́ yẹn ìyàwó ẹ̀ṣàwọ̀ kàmọ́ ìyẹn dàbí gbà ní introduction sí ìwé ṣẹ̀gbẹ́ ìwé máa ní introduction tá ń pè ní ọ̀rọ̀ àkọ́sọ tàbí ọ̀rọ̀ ìtìsíwájú tàbí ìfàárà àwọn èdè tí wọ́n máa ń sábà lò fún ní ṣùgbọ́n ẹ̀rọ àrí pé ìgbà tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ìwé wọn ní orí kìíní chapter one ṣùgbọ́n wọ́n ti kọ́ ti ọ̀rọ̀ kan síwájú fẹ́ gbá match wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù ní àwọn tíìmù méjèèjì yóò kọ wá sí fíìdì tí wọ́n mọ̀ fi bọ́ọ̀lù ṣeré pàpà wọn ìbẹ̀rẹ̀ warm up nìyẹn rẹ̀dí ò máa nímọ̀ yóò ká àwọn ah, ọmọ ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù wọn ìbẹ̀rẹ̀ bọ́ọ̀lù kẹjẹ wọn ó lè ṣe kí ni kò lè yọ lọ́dọ̀ àwọn oní àwọn oní bọ́ọ̀lù tó kọ́lọ̀ ń ṣàánú méjì yẹn àti mọ́kànlá yẹn ló di mélòó mẹ́tàlá ọ̀rọ̀ kejì kí ànábì ò bá kí náfìlà arákà méjì ẹ̀yìn ìṣáì torí ta bá kí ìṣáì kan à ń padà bọ̀ ń bẹ̀ náà o ṣùgbọ́n kì í ṣe ní o nọ́fìlà aráka méjì wà tó yẹ káyàn lẹ́yìn ìṣáì èèyàn lè kì í sí òru tó lọ yàn lóru tó bá jẹ́ pé ó kì yẹn síwájú tó yàn nọ́fìlà aráka méjì ẹ̀yìn kẹ́yìn pẹ̀lú mọ́kànlá yóò jẹ́ mélòó yóò jẹ́ mẹ́tàlá ọlọ́run kó ṣàánú wa kó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ òtòrí náà ọ̀rọ̀ tí àwa ìṣàgbọ̀yẹn kì í ṣe ọ̀rọ̀ tí ò bá mi lọ́ọ̀fún alágbọ̀yé rẹ̀ ìdáni

iye tánà bí nkí ni ìyàwó Aisha ti sọ yìí kìí sí ìyàwó ǹkọ́ àwọn ọ̀nà olówó àmọ́ nígbà kí ṣe kókà kí méjì kókí méjì àwọn ọ̀nà wo ni bí kí ní tó kéré ju rákà mọ́kànlá kọjá kò sọ pé kí rákà tó dín sí mọ́kànlá ni pé mọ́kànlá

tó bá fẹ́ kí máàmù àwọn ọ̀nà wo ló ń gbà kí tó bá fẹ́ kí méje àwọn ọ̀nà wo ló máa fẹ́ rí ká àwọn ni mo sọ kìí ṣe ọ̀nà kan tó bá fẹ́ kí mẹ́sàn àwọn ọ̀nà wo ló ń gbà kí ìnìlà àmọ̀ tẹ̀síwájú ọlọ́run alágbòye ọ̀rọ̀ rẹ̀ هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد ẹlẹ́wọ̀n àbá ẹ̀ bá sáré sọ àwọn ọmọ ẹ̀yẹ fún wa jíwọ̀ náà bá ti jí lórí mọ́ kí méjì méjì náà tó bá ti sáré ilẹ̀ fẹ́ mọ́ fẹ̀yọ̀ kan lè tàbá ti tí wá sọ̀rọ̀ àwọn ọ̀nà yẹn yóò padà yé wa hádà ọlọ́ọ̀tà aláàlẹ́mú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh